All right. ayé òkúta ọ̀rọ̀ o mo o máa ayé òkúta ọ̀rọ̀ o mo o máa. kọ́mọ́ bá jábọ́ fọ́n la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh. káṣe tòótọ́ kúnjú owó ó dùn ó ń dán gbinrin programs full of wisdom o na fresh e dey fresh. Papa, mama, my brother, my sister, make my day. care am o. Ẹ mọ bọ́ Fresh FM, àdìgún kẹrìndínlẹ́dẹ̀ẹ́rẹ́ nù. Yes, orin olífọ̀ naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di méde fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bá ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tó àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. àgbọ́ ṣe ìròyìn àgbọ́ dami ẹnu tó jẹ́ wípé ọgbọ́n ọgbọ́n ló mú kí ohun gbogbo kọ́ni fresh fm one zero oh seven dot nine abẹ́òkúta òkè sáré ńlá fi kalẹ̀ síta tí ń kàn sí yẹn ti mọ̀ pẹ́yìn ò lè ṣe kẹ́ ẹ mọ́ àwa náà ò sì lè ṣe kámọ́ká sí etí gbọ̀nyìn ó ti domi bẹ́ẹ̀ lójọ́dẹ̀ jẹ́ ara gbogbo wa o àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́ ṣe àgbọ́ lanu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ mọ́ lè pàdé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń kọ́ni lọ́gbọ́n òun náà la fi ni pé ọ̀rọ̀ lọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n bó bá dọ̀rọ̀ ara ẹni o ti ṣapá kan jà mọ́ láṣẹ Elédùà kò ní í ṣapá kan jà mọ́ Fẹ́mi àtìyín pánsá òfura pánsá já náà jà òfura àjájì bónílé òfura olè ẹni òkò bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ ní ìkànnì fresh tó ń kilẹ̀ falafala nílùú Abẹ́òkúta ó yá o ká máa jajúlẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn ìròyìn tó kọ sísọ ìròyìn kan lọ́gbọ̀n kọ sísọ tó kàárù gbẹnu tán látọ́bọ́gí o ní ìpínlẹ̀ Anambra nígbà tí òjíṣẹ́ Ọlọ́run kan wọ́n ló gbẹ̀mí lẹ́nu ìyàwó ẹ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin tó jí ọmọ ọdún mẹ́rin ẹ̀ fún bẹ́ẹ̀dì ìbéèrè tí ìròyìn yẹn ń béèrè náà rèé o nínú ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán lọ́sàn-án tòní tó ń tẹnu ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Benue wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé ènìyàn mọ̀ dáná sun èèyàn méjì ni wọ́n sì yin ìbọn fún lákòókò ìjà àlàálẹ̀ kan tó wáyé o láwọn ìpínlẹ̀ méjèèjì ọ̀hún ìṣẹ̀lẹ̀ kọ sísọ ó sì gbẹnu tán gbà ìṣẹ̀lẹ̀ tó tún kọ sísọ kan mọ̀rẹ́ o níbi tí wọ́n ní bàbá àgbàlagbà ẹni ọdún méjìdínní àádọ́rin wọ́n mọ̀ fẹ̀sùn kàn wípé ó ki ọmọ àbúrò rẹ̀ obìnrin mọ́lẹ̀ tọmọ ọ̀hún sì jẹ́ ọmọ obìnrin tó jẹ́ ọmọ ọdún méje ó kì í mọ́lẹ̀ ó fi tipátìkúùkù ó fi jẹran sunkún sí lára ẹ̀ lẹ́yìn tó já sí pé bàbá àgbàlagbà ẹni ọdún méjìdínní ọgọ́rin Linus Onuzuke iná ni wọ́n fi ẹ̀sùn kàn tọ́wọ́ àwọn ọlọ́pàá bàjánto wípé ọmọ ọdún méje ló kì mọ́lẹ̀ tó fi tipátìkúùkù bá ní àjọṣepọ̀ wọ́n ní àwọn afurasí ti pé èmi ò ṣe bẹ́ẹ̀ o ẹ mọ́ pàrọ̀ ọ̀ràn mọ́ mi iná nìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tó sì kọ́ sísọ ọ̀hún ló ń fìdí ẹ̀ múlẹ̀ lọ́sàn-án tòní ẹ̀gbọ́ tá a bá ti dá àárín gbùngbùn tó ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọkàn mọ̀ túnre o níbi tí wọ́n ní pẹ́pẹ́yẹ mọ̀ pọ́nmọ̀ ní ìpínlẹ̀ Èkó nígbà tí àwọn tó jí ọlọ́kadà àti àwọn ọlọ́pàá wọ́n mọ̀ bẹ̀rẹ̀ gbàsgbòs wàhálà tó ń ti fà á kájà o wọ́n ní àwọn ọlọ́pàá iná ní ọmọ ìyìnbọn tí ìbọn sì bá ọ̀kan lára àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkó gan ìníṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe gbẹnu tán tọkọ sísọ ẹ gbọ́ ò tá a bá ti dáàrin gbùngbùn ọ̀dà ẹ̀jẹ̀ ń já kókó eléyìí kí n já sí etí gbọ̀nyìn kó tó di wípé àdókè lọ́hùn lọ́ọ̀rì epo lówó ọjà ìṣẹ̀lẹ̀ kọ sísọ gbẹnután o nígbà tí wọ́n ní ẹnìkan tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìjọ winners chapel wọ́n ló mọ̀ jí owó ńgbà tí wọ́n ṣe lé ní èjì ẹ̀ta ẹ̀rin owó dọ́là ilẹ̀ òkèrè ẹgbẹ̀rún lọ́nà àádọ́rùn-ún dọ́là iná ní ọpọ́jú o nígbà wọn wá ṣe sí owó náírà tí ṣòwò lẹ́wà ó sì jẹ́ four point five million naira. Ah! ìṣẹ̀lẹ̀ gbẹnu tán ẹnìkan mọ̀ tún re o léyìí tó tasẹ̀ gẹ̀rẹ̀ sí òfin àwọn ọlọ́pàá ti ń wá tẹ́lẹ̀ o àmọ́ wọ́n ní wọ́n ti padà rí òkú rẹ̀ nínú adágún odò kan ìpínlẹ̀ bonu ẹgbọ́ láàrin gbogbo ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní fresh fm one oh seven dot nine abẹ́òkúta ẹ̀jẹ̀ àpolówó ọjà. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. tó ń tẹ̀ wájú náà nu ọkọ̀ ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ti gbéra tún fáínálì ká mọ̀ tó sí etí gbọ̀yìn lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ìṣẹ̀lẹ̀ kọ sísọ gbẹnu tán latanbọ́gi ní ìpínlẹ̀ Anambra nígbà tí ẹnìkan tó pera ẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run ó wò ìyàwó ẹ̀ ṣùṣùn ó gbẹ̀mí ẹ̀ o ọmọ ọdún mẹ́rin tó jẹ́ ọmọkùnrin tó tún jẹ́ ọmọ ẹ̀ náà ó mọ̀ tún kì í mọ́lẹ̀ ó ran lọ́rùn àrèmábọ̀ ń fọnáfọnṣu ẹni ọdún méjìdínlọ́gbọ̀n chukwuemeka obijafo náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó mọ̀gbẹ̀mí ìyàwó rẹ̀ àti ọmọ ọdún mẹ́rin tó jí ọkùnrin tí wọ́n jọ bí fúnra wọn o nígbà tí wọ́n ń ṣe àfihàn àfúrásì lọ́jọ́ àbámẹ́ta ní olúléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ọkà ní ìpínlẹ̀ anambra wọ́n ní pẹ̀lú àwọn afurasí míì táwọn náà tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin lọ́nà tó yàtọ̀ òbíjọfọ̀ ẹ̀ náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó kíyàwó ẹ̀ mọ́lẹ̀ ọ̀pá o ó sì tún mú ọmọ tí ń bí ọmọ ọdún mẹ́rin tó jẹ́ ọkùnrin ó tún ràn ní ọ̀run àrèmábọ̀ wọn nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ òbí jọfà pé kí lórí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́ kí ló fà á gan tó fi rán ìyàwó ẹ̀ lọ́rùn àṣàǹtẹ̀ òbí jafọ́ mọ̀ sọ̀rọ̀ oníṣẹ́ rí ìyàwó òun yìí kò sí ẹnikẹ́ni tó bá ti kọnu sí báyìí àfikọ́gbà ó ní fẹ̀yìn lélẹ̀ kó gbowó ìníyàwó òun mọ̀ dáa débi wípé kò sẹ́ni tí ò lè kọnu sí i bọ́bá ṣàtìrí owó lọ́wọ́ ẹ̀ ó ní ìyàwó òun ọ̀hún iná ló tún jẹ́ pé ó ti kọ́kọ́ sọ fóun tẹ́lẹ̀ wípé ṣe rí ọmọkùnrin ọmọ ọdún mẹ́rin tí òun bí yìí ìwọ kọ́ ló ní ó ní bó ṣe sọ eléyìí ẹ̀jẹ̀ tó jáde lára òun ọmọ lé ní agolo mẹ́ta oníbínú ṣe bí òun rèé tóun sì ń padà bọ̀ nílé ńjọ́ kan oní bí òun ti ṣe wá gan ni ìyàwó òun pẹ̀lú àwọn ọkùnrin méjì tí ó ń to tọ́ọ̀nù lórí rẹ̀ lòun wá wò pé ò ní yí padà bí ìsókè ó níbi tínú ti bí òun tán rèé o tóun sì gbẹ̀mí ẹ̀ àti ọmọ kan ṣoṣo tó bí fún òun nígbà tó ti lè sọ fóun wípé òun gan kọ́ lòun lọ́mọ ó ní kẹ̀sì mọ́ wò ó ọmọ yìí lòun mọ̀ ti ń tọ̀ láti inú oyún títí di àkókò yìí ó nítorí ìfẹ́ tí òun ní sí gbogbo àwọn nǹkan tó jẹ́ bí àṣírí àṣírí láàárín àwọn méjèèjì ohun ọmọ fi bí ó ní ń gbà míì ó lè sọ fún òun o wípé bí òun ṣe máa ń ṣe yùnkíyùnkí kódà tó ti ẹnìkan ó ní gbogbo kinní yìí òun ṣàn pamọ́ra ó ní gbogbo ìgbà tí òun bá wá jáde lọ láti wá jíjẹ mímu ẹ̀ńgbà tí òun bá fi padà dé ah! ọkùnrin míì ń lòun ò bá o pẹ̀lú ìyàwó òun tí wọ́n jọ mọ́ tami oge oní bí òun ṣe wá rí wípé kinní yìí ó dàbí ẹni pé kò lè tán lára ìyàwó òun o ó ní àwọn ọkùnrin méjì kan tiẹ̀ ń bẹ tó jẹ́ pé wọ́n tiẹ̀ ná ní òun bíi ti ìwù kókéré mọ́ ó ní kí òun dé báyìí wọ́n tiẹ̀ ní gbẹ́sẹ̀ ká má ti wàá sọ pé wọ́n á kúrò lọ́dọ̀ ìyàwó òun onígbà tóun tún wá gbìyànjú láti ka mẹ́sàn-án kà n ò pé ọmọ túrò kiri àdúgbò àmọ́ bí n bá ti dé kó fọwọ́ tèmi wọ̀ mí ó lóun bẹ ìyàwó òun òun pè é sí bàbá òun pè é sí kọ̀rọ̀ ó ní kò sí nǹkan kan tíyàwó òun tẹ́tí gbọ́ nínú gbogbo ẹ̀ onígbò wa dọjọ́ burúkú èṣùgbọ́ mímu yìí òun bá sọ fún un wípé lílọ lòun lọ yìí o tóun ó bá fi padà dé òun ò gbọ́dọ̀ bá ẹ àti ẹrù ẹ tó kéré àti ẹrù ẹ tó wúwo ọ̀ya gbé e eré tètè lẹ́sẹ̀ ikọ̀ agége ń ọ̀fẹ́ rí ẹ mọ́ ní sàkáání mi ó ní ṣùgbọ́n ìyàwó òun ó tún fojú di òun ó rò wípé ní tóun sọ yìí òun kàn sọ lérèfé ni ó ní bí òun ṣe wá padà dé tóun bá ìyàwó òun nínú ilé pẹ̀lú ọmọ tó bí tó ní kì í ṣe òun gan lòun bí fún òní inú òun ru sókè o tó sì jẹ́ pé tí ọwọ́ òun bà ń lòun fi dá sẹ̀ríà fún ìyàwó òun ó ní àmọ́ kẹ́ ẹ wá mọ̀ wò ó kò kúyè tí òun fà ń jọ náà ń ló ṣọwọ́ òdì lára òun òun ló tiẹ̀ tún wá jẹ́ kí ìbínú òun kó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé àwọn méjèèjì wọ́n rọ̀rùn àrè má bọ̀ ó lóun kábàámọ̀ ń tóun ṣe o látàrí wípé òun ò ní lérò láti gbẹ̀mí ìyàwó òun òun mọ̀kàn fẹ́ lé ni wípé kó máa lọ sí ilé àwọn òbí rẹ̀ tàbí kọ́lọ́ rèé mú òwò nàbí rẹ̀ lókùúkúdùn ó ní ẹ iṣẹ́ ibi tí kéèyàn máa lo oògùn olóró tí máa dálẹ̀ òun náà lẹ́tì rí yìí o ó mọ̀ sí àlàyé sẹ́yìn ọ̀gbàgbé pé pẹ́ẹ́tọ̀ òjíṣẹ́ ọlọ́run ẹ̀ ní afurasí ó ní ní ọdún two thousand and twelve ni wọ́n ta àmì òróró lé òun lórí o gẹ́gẹ́ bí ẹni tí ó mọ jíyìn rere ó ní bí òun bá sì gbàdúrà tàbí òun sọ àsọtẹ́lẹ̀ báyìí ó ní mọ̀nà wà ní o àfi bí ìgbà tí olódùmarè bá sọ̀rọ̀ onígbà tí òun sì ti bẹ̀rẹ̀ sí ní kúrò níbi tí ojú olúwa wà ó ní àwọn pító tó kù wọ́n pe òun ṣàkíyèsí pé ẹ mọ̀ tí ń sọnù rè ẹ mọ̀mọ̀ jó pẹ́kẹ́ tó sọnù ó ní ṣùgbọ́n òun sọnù òun ọ̀sọnù títí tí ọ̀rọ̀ fi padà kọ sísọ mọ́ òun lọ́wọ́ ó ní èrè ìwà ìṣe òun ìlò òun jẹ́ nítorí wípé àdúrà tó wá kù tóun gbà òun náà ni pé kí ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kó jẹ́ pé ikú ìlérí ẹ̀ṣẹ̀ kóun lè láǹfààní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìlédùà ìṣẹ̀lẹ̀ kọ sísọ o ní ìpínlẹ̀ Anambra òjíṣẹ́ ọlọ́run kan ni ó gbòyàwó ẹ̀sùnsùn ó gbẹ̀mí ẹ̀ ọmọ ọdún mẹ́rin tí ìyàwó tún bí ó ràn lọ́rùn àṣàǹtẹ̀ ńgbà tí wọ́n bí lọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run ní olówó nàbì ìnìyàwó òun ìṣẹ̀lẹ̀ gbẹnu tán dádúró ní àwò gédéǹgbé ẹ̀wà jí a lọ. ẹ jẹ́ tẹ̀ wájú níbi tí ìṣẹ̀lẹ̀ kan tó tún ti kọ sísọ arákùnrin kan mọ̀rẹ́ ẹni ọdún méjìdínláàádọ́rin lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn ìfipá bá ọmọ ọdún méje lò pọ̀ wọ́n ní ọmọ ọdún méje ọ̀hún náà ló tún wá jẹ́ ọmọ àbúrò rẹ̀ ẹni ọdún méjìdínláàádọ́rin Linus Ozulike iná lọ́wọ́ mọ̀ bá wọn ní ọmọ ọdún méje lókè mọ́lẹ̀ tó bá ṣe yùnkíyùnkí ní Àbágànà níjọba àbílẹ̀ Njokoba ní ìpínlẹ̀ Anambra yìí náà ni àfúrásì ọ̀hún ni wọ́n ṣe àfihàn rẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ̀rọ̀ haruna muhammed ó ṣe àlàyé o wípé àfúrásì náà ènìyàn wọ́ba tòun ti ẹni ọdún mẹ́rìnléní ogún kan tóun náà tún kí ọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lẹ̀ tọ́ba ṣe yùnkíyùnkí wọ́n ní Muhammed iná ló wá ń ṣe àlàyé o ìyẹn ò tọ́jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ló wá ń ṣe àlàyé wípé ṣe rí ìwà ìfipábánilòpọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ah! ó ti wá di tọ́rọ́ fún kálé tó bẹ́ẹ̀ gẹ́ bẹ́ẹ̀ débí ìfipábánilòpọ̀ bẹ́ẹ̀ dánwò ìfipábánilòpọ̀ ó ní ó fẹ́ẹ̀ mọ̀ sí ọjọ́ kan tí wọn ò ní mú ẹ̀sùn ìfipábánilòpọ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ó wá jáwé akíwọ́wọ́ o fún ẹnikẹ́ni eléyìí tó bá ń tọwọ́ bọ ìwà ọ̀daràn tàbí ìwà ìfipábánilòpọ̀ wípé kò sójú ṣáájú àbójú àánú ní sàrí òkú o ó ló di dandan kí ẹnikẹ́ni tí ajé ìfipábánilòpọ̀ bá símọ́ lórí kó fi mú kàtà òfin Ozulike tó jẹ́ afurasí yìí ń ló wá wọ́gi lé ẹ̀sùn tí wọ́n fi kàn ó ní ẹ mọ̀ wò ó èmi ò fipá bá ọmọ kankan ní àjọṣepọ̀ bíi ti ìwù kókéré mọ́ oníṣẹ́ ìyá ọmọ yìí ó mọ̀ọ́mọ̀ fẹ́ kó bá òun ni ìyá ọmọ yìí sì rèé àbúrò òun lọ jẹ ó ní àwọn ti jọ ní àwọn àìgbọ́ra ẹniyé kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì ti ń tàka sóhun wípé òun ò fobìnrin hàn òun ó ní àṣebi tó fẹ́ báyọ̀ rèé Benedicta tó jẹ́ ìyá ọmọ ọdún méje náà ló wá ń ṣe àlàyé wípé ẹ̀gbọ́n òun tó jẹ́ ẹni ọdún méjìdínláàádọ́rin náà ó fipá bá ọmọ òun ọdún méje ní àjọṣepọ̀ ó ní ìpọ́n lòun rí lára ọmọ ọdún méje ọ̀hún o tóun sì rí tóun sì béèrè lọ́wọ́ ẹ̀ wípé dákun bó o gan lọ̀rọ̀ ṣe jẹ́ ó ní ọmọ ọ̀hún ń ló wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀nkú ni ọ̀nkú náà ni wọ́n ku ìkùkíkù sí òun ní àgọ́ ara o ó ní lẹ́yìn eléyìí kó tó di wípé òun òun tiẹ̀ kọ́kọ́ bímọ toró òun lóyún gbà kan ó ní kó tó di pé òun bímọ iná ni ẹ̀gbọ́n òun ti máa ń wá sí ọ̀dọ̀ òun tó sì jẹ́ pé òun máa ń fààyè gbà wọ́n dáadáa ó ní yàtọ̀ sí eléyìí ọmọ òun yìí náà tó jẹ́ ọmọ ọdún méje ìmọ̀ ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun tí wọ́n sì máa ń fààyè gbà ń bẹ̀ náà dáadáa ó ní ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí ọgbẹ̀nù tán tó sì kọ sísọ àmọ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà tẹnubọ̀rọ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀dà tẹ̀rí lápá àbí pé àmọ́ wá sílé ara wa ó ní òótọ́ ni ẹ̀bí mọ̀lẹ́bí ni wá kí wá ní tá a fẹ́ gbà ń bẹ̀ ó ní ṣùgbọ́n pé òun fipá bá ọmọ rẹ̀ ọdún méje ní àjọṣepọ̀ onírọ́ ni torí àìgbọ́ra ẹniyé ti ń bẹ láàrin àwa méjèèjì ń ló fi padúrú rọ́bàǹtàbàǹtà yìí mọ̀ òun ó ní àmọ́ ò bí rọ́bà ń lọ lógún ọdún ọjọ́ kan báyìí ń lò ó tọ́ ọba ó mọ̀ tọ́ka sí o wípé kí àwọn ọlọ́pàá ó jọ jàre o kí wọ́n ṣe ìwádìí kí wọ́n sì pe ọmọ ọdún méje yìí kí wọ́n pè é kalẹ̀ kí wọ́n wá bí o wípé ń gbọ́ ṣé lóòótọ́ ènìyàn fipá bá ẹ lájọṣepọ̀ ó ní yàtọ̀ sí eléyìí wọ́n ti gbìyànjú láti mú ọmọ ọdún méje náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò wọ́n ní ọmọ ọ̀hún ló mọ̀ sálọ tó sì lóhun ò ṣàyẹ̀wò kankan o bí ti hù kó kéré mọ́ ó ní àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdí rẹ̀ bẹ̀ iná lọmọ ọ̀hún bá tún yọjú dé gamboro ó ní ṣùgbọ́n ńgbà tọmọ ò fi dé àwọn ọlọ́pàá wọn ti tawọ́ gan òun ó ní ṣùgbọ́n báyìí o wọn ó ṣe àyẹ̀wò náà bóyá ìyá ọmọ ọ̀hún fẹ́ àbókọ àkóbá lásánlàsàn lélẹ́yìí èmi ọ̀mọ̀ mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ n ò fipá bá ọmọ kankan ṣe yùnkíyùnkí ìṣẹ̀lẹ̀ kọ sísọ ibo lọ̀rọ̀ ó já sí o tọ́ ìṣẹ̀lẹ̀ míì tọ́mọ̀ tún kọ sísọ kàárò gbẹnu tánmọ̀rẹ́ o níbi tí wọ́n ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá kan àti ọmọ rẹ̀ ni wọ́n mọ̀ fi ọwọ́ òfin gbé janto látàrí wípé wọ́n kó ọmọ ìṣọ̀ta lẹ́yìn wọ́n lọ rèé dídùndú ìyà di ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìṣẹ̀lẹ̀ ti gbẹnu tán kàárù lọ́jọ́ àbámẹ́ta nígbà tí bàbá kan àti ọmọ rẹ̀ ṣe wọ́n ní ọmọ ìyá méjì yìí ṣòwò àìpé ọ̀rọ̀ òmò rí bẹ́ẹ̀ o fún bàbá àtọmọ kan tí wọ́n kó ọmọ ìṣọ̀ta lẹ́yìn lọ́rẹ̀ẹ́ náà gàgbà ilé ẹ̀kọ́ girama tinútẹ̀yìn bí ìgbà tí èèyàn bá ń lu sọ̀fì ọmọ òun náà ni wọ́n jẹ́ wọ́n pé ó jí ọmọ ilé ẹ̀kọ́ girama Odùduwà secondary school tó wà ní Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn ọmọ òun iná ló jẹ́ pé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún bá wí ìbáwí bá gbòdì lára ẹ̀ wọ́n ní ló bá pe bàbá ẹ̀ ni bàbá bá pe àwọn ọmọ ìṣọ̀ta ó di rẹ́irẹ́i nílé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama ọmọ ọ̀hún adéjùwọ̀n adéyẹni tí wọ́n ló wà ní ìpele àṣekágbá ilé ẹ̀kọ́ girama ìyún senior secondary school three wọ́n ló darapọ̀ mọ́ bàbá rẹ̀ àti àwọn afurasí ọmọ ìṣọ̀tá kan wọ́n lọ rèé dídùndún ìyà di ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama ọ̀gbẹ́ni adémọ́lá sanusi látàrí wípé ó gbìyànjú àti tọ́ akẹ́kọ̀ọ́ náà sí ọ̀nà tọ́tọ́ àti èyí tó yẹ orísun ròyìn kan ló wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé adéjùwọ̀n ń ló múra bí ò ṣe dà wọ́n ní bó ṣe múra yìí gan kò fi hàn pé ọmọ tó lẹ́kọ̀ọ́ tí sì ń lọ ilé ẹ̀kọ́ girama ni ni ó ní ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà lọ́ba pè pé à bó o ní ìwọ ṣe múra báyìí ó yá kí aṣọ rẹ bọnú ṣòkòtò kó o dé bẹ́lì tí ẹ kó o gbé síbi yóò yóò gbé sí òní tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama yìí ṣe mọ̀ rèé o tí ọmọ òun fi délé tó sì rò fún bàbá ẹ̀ bàbá ẹ̀ ò ṣe méní ṣe méjì lọ́ba kó àwọn ọmọ ìṣọ̀tà lẹ́yìn wípé ẹnì principal agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun yẹmísí ọ̀pálọ́lá ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwa náà gbọ́ ìṣẹ̀lẹ́ṣẹ̀ tó gbẹnu tán tó sì látàn bọ́gì wọn ní àmọ́ o àwa ti tawọ́ gan wọn o àti bàbá àtọmọ wọn bẹ lákàtà àwọn ọlọ́pàá ọ̀pálọ́lá tún wá tọ́ka sí wípé àwọn ọlọ́pàá wọn ti wá ń ṣe ìwádìí o àti wípé àwọn afurasí tí wọn lọ rèé kọlu píríncípà ń jò ní ó dandan kí ọwọ́ bà wọ́n wọn ní ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ sànúsí adémọ́lá tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama Odùduwà secondary school tó wà ní Ilé Ifẹ̀ ló wáá fi ẹjọ́ sun àwọn ọlọ́pàá wípé Adéyẹmí Adéjùwọ̀n tó wà ní ìpele àṣekágbá nílé ẹ̀kọ́ girama ọ̀hún àtòun àti bàbá ẹ̀ wọ́n kó àwọn ọmọ ìṣọ̀tá wá lu òun ó nígbà wọ́n lu òun tán òun ọ̀mọ̀ràn tí ó kọ òun mọ́ ó ní yàtọ̀ sí lílù ó ní wọ́n faṣọ òun ya pẹ́rẹpẹ̀rẹ o wọ́n já òun sí òhò wọ́n fi òun ṣẹ̀sín wọ́n ní ṣùgbọ́n gbogbo kómìdèkómì o ọwọ́ ti ba àwọn méjèèjì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun náà ló ti wá tọ́ka sí o wípé di dandan kí ọwọ́ tún bá àwọn afurasí ọmọ ìṣọ̀ta tó kù eléyìí tí wọ́n ti na pápá bora ìṣẹ̀lẹ̀ gbẹnu tán nígbà tí ọmọ kan àti bàbá rẹ̀ wọ́n kọ́ ọmọ ìṣọ̀ta wọ́n lọ rèé lu ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama látàrí pọ́ba wí pé kó tún wọ ọmọlúwàbí ẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ gbẹnu tán o ìkànnì fresh fm one zero oh seven dot nine òkè sárì nílùú abẹ́òkúta ibẹ̀ lákàlẹ̀ síta tí ń kàn sí yín oyè ẹ̀kárẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ benue níbi tí ìkọlù burúkú méjì tó ti wáyé wọn ni àwọn méjì kan iná ni wọn farakọta ìbọn o nígbà tí wọn dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ benue ìjà àlàálẹ̀ ńlọmọdárúgùdù sílẹ̀ o àwọn méjì azeez adamu àti abdullahi tahiru iná ni wọ́n pe wọ́n yìnbọn fún lọ́jọ́ àbámẹ́ta ní àkókò ìkọlù burúkú kan tó wáyé o ní ìlòbù àti ẹ̀rìn ọ̀ṣun wọn ní ìjà láìlẹ̀ iná ló fà á tí wọ́n fi tami epo síra wọn lójú o àìgbọ́ra ẹniyé náà ń ló bẹ́ẹ̀lẹ̀ nígbà tí àwọn kan ń pe ibi tí ẹnu ilẹ̀ tàwọn dèrè àwa lápọ̀jù ẹ̀yin lẹ́pọ̀jù wọ́n ní síwájú àkókò eléyìí tí àjọ tó ń rí sí ìkànìyàn tí wọ́n gbé kalẹ̀ wípé àwọn ó bẹ̀rẹ̀ sí ní ka àwọn èèyàn wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ àwọn èèyàn tí ń bẹ ní agbègbè méjèèjì ọ̀hún ni wọ́n ń fọwọ́ fa ilẹ̀ fúnra wọn wípé ibi nilẹ̀ ti wá dé ibi kọ́ nilẹ̀ ti yín dé wọ́n ní ibi tí wàhálà tó ti gbọ́mọpọ̀n rèé o tí oníkálukú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ya àdáyọ̀bẹ tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní lura wọn bí ìgbà téèyàn bá ń lu bàrà wọ́n ní kódà wọ́n mọ̀ gbé ohun èlò ìjà ogun bọ́ sí ìgboro tó sì jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin tàdátìbọn tí àwọn nǹkan èlò ìjà ogun míì ènìyàn bọ́ ta ò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra wọn wọn lọ́pẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta tí wọ́n tètè dá ìṣẹ̀lẹ̀ náà ní bẹnu àmọ́ wọ́n ní ṣé tó ò ní balẹ̀ ọmọ yìí nǹkan ọwọ́ bá àwọn kan tí wọ́n pe àwọn afurasí ọmọ ìṣọ̀ta ni wọ́n tí wọ́n sì dárúgùdù sílẹ̀ lórí ìjà ààlà ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ìpínlẹ̀ ògùn rèé nílẹ̀ tí a ní àyín níbi tí wọ́n ní àwọn afurasí darandaran wọ́n mọ̀ tún ti gbẹ̀mí àgbẹ̀ kan ní ìpínlẹ̀ ògùn Eh, ìṣẹ̀lẹ̀ gbẹnután kọ́ńbọ́ọ̀kì ó kọ sísọ òṣùpá bomi lójú rètérètè nígbà tí wọ́n ní ẹgbẹ́ kan délé olówó níyì wọ́n ló mọ̀ rọ̀rùn alákejì nígbà tí ó gbìyànjú láti dáàbò bo oko rẹ̀ tó wà ní agbègbè ọ̀há ní ìmẹ̀kọ níjọba àbílẹ̀ ìmẹ̀kọ àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn olówó níyì ni wọ́n pé wọ́n rí òkú rẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n ṣá ní ìṣàkúṣà wọn ni wọ́n kọ́kọ́ yìn ún ní ọrùn ni àti àwọn ẹ̀yà ara rẹ̀ míì tí wọ́n gé lékiri e lékiri gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọ̀hún ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn afurasí fúlàní darandaran ni wọ́n ya wọ agbègbè náà ní òru gànjọ́ pẹ̀lú ìbọn àtàdá wọ́n mọ̀ gbẹ̀mí olówó níyì sínú oko. Ha! ìṣẹ̀lẹ̀ gbẹnu tán ọ̀rọ̀ latanbọ̀gì wọn ní bẹ́ẹ̀ èèyàn bá jorí àwọn tó bá mọ̀ rí òkú olówó níyì yóò mọ̀ lámi lójú ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olówó níyì ní mẹ́kọ iná ni ó ń ṣe àlàyé o wípé ní dédé aago kan òru ń làwọn fúlàní darandaran ya wọ agbègbè ọ̀hún tí wọ́n sì gbẹ̀mí ẹ̀ délé olówó níyì ni wọ́n ní wọ́n pa ní ìpakúpa ní agbègbè ọ̀há tó sì jẹ́ pé wọ́n fi òkú rẹ̀ sílẹ̀ àti ìkọlù míì náà tí wọ́n ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ló mọ̀ farapa nínú ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ ọ̀hún alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ó fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé lóòótọ́ àwọn ò mọ̀ rí àwọn ẹ̀rí máa jẹ́ mi sókàn wípé wọ́n pa ọkùnrin kankan o ó ní ṣùgbọ́n a mọ̀ wípé àwọn kan ṣe ìkọlù ó lámọ̀ ti pípa àti dídúnbù yìí àwa ò rí ẹ̀rí àrídájú o tá a fi lè fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn Fúlàní darandaran ń lọ ṣiṣẹ́ tọ̀ wọ́n ní agbègbè ọ̀hún ń ló jí oko tí àwọn èèyàn sì máa ń gbé pẹ̀lú wọ́n ní arákùnrin ọ̀hún ló máa ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ní oko tá à ń wò yìí tí wọ́n sì ń wá nǹkan jẹ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ kó tó wá di wípé ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ kàárù ọ̀hún ó ṣẹlẹ̀ tí wọ́n sì rí òkú arákùnrin náà ní ìta gbangba ó ní ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó lè sọ wípé nǹkan báyìí iná ló gbẹ̀mí olówó níyì àbáwọn fúlàní darandaran ni àbáwọn kan ó ní àmọ́ o àwa ń fimú fínlẹ̀ lọ́wọ́ a sì ní fimú kó pàtí kankan bíi ti ìhùkó kéré mọ́ àwa ò yọ wọ́n síta dondo ẹnikẹ́ni tó bá ti hùwà tó tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ó di dandan kíkélé òfin kó gbèrú ẹni bẹ́ẹ̀ wọ́n ní fún ìdí èyí ìwádìí ń tẹ̀ wájú o àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àti ìfìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn fúlàní darandaran ń olówó níyì àbáwọn afurasí míì ni ìṣẹ̀lẹ̀ gbẹnután fresh fm one zero oh seven dot nine òkè sáré nílùú abẹ́òkúta ó ti kàn yín o zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine hello. ẹ̀lú ẹ̀ káàsán o. ẹ̀ káàsán orúkọ yín bolẹ̀ tí ń pè wá. ó máa kọ sísọ o. ó kọ sísọ orúkọ tèmi ni táyé tápà ọmọ ìyá ẹlẹ́pà mr network láti ìlú abẹ́òkúta. à ń gbọ́ yín. kò ní bàjẹ́ fún yín. ẹ ṣeun. fresh fm ò ní bàjẹ́ lágbára ọlọ́run gbogbo èrò ìfẹ́ káyé kọ sí sọ eléyìí tí mo fẹ́ mú nípa ti arábìnrin yóò sọ pé ẹ̀gbọ́n òun ó bá ọmọ òun ṣe àṣepọ̀ ọmọ méje tó jẹ́ nǹkan tẹ́ pé mo fẹ́ káwọn ọlọ́pàá ṣe ìwádìí púpọ̀ o ọlọ́run jẹ́ kí ẹni tí ó ṣẹ̀ kó lọ forí kó nǹkan tí kò yẹ kó forí kó so kán ṣe ìwádìí bóyá ìjà tí wà láàárín àbúrò àtẹ̀gbọ́n tẹ́lẹ̀ ni ló fẹ́ wá ni ó fẹ́ wá fẹ́ parọ́ mọ́ ẹ̀gbọ́n ẹ̀ so kán ṣe ìwádìí púpọ̀ o ó kọ sísọ o àní kó tó pàǹtà ayé àmì ẹ ṣeun zero eight zero three three two two ten seventy nine hello. tàbí zero nine zero seven eight zero zero ẹ ló ẹ káàsán o. ẹ káàsán. ẹ máa kó ètò náà máa o. ẹ ṣeun orúkọ yín ibo lẹ ń pè wá. orúkọ tèmi súlè ọbájínà káṣe kámọ láti à ń yín. kọ sísọ o. Hmm. ẹni pé tí ìyàwó bá tẹ̀lé ṣe òwò kan tí ò tẹ̀ lọ́rùn ṣebí ipá òrajà ipá hmm. ṣebí wàá dẹ̀ fún mọ́tò wá kẹ́rù ẹ̀ lọ lé àwọn òbí kò sí wàhálà kíjọba tètè ẹ yanjú òun náà kọ́ tètè amúkú òun lẹ́ni o ẹ pé ètò oníburúkú òní kan yìí o. àṣẹ ẹ ṣeun tó ibi láàrídé òtá àti mọ ṣẹwélé ìṣẹlẹ tó kọ sísọ lọsànán tòní bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ ṣeun tẹ ń gbọ wá. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ó ṣe O jésù tó sọ mí lórúkọ tuntun. mo dúpẹ́ ó ṣé ó jésù tó sọ mí lórúkọ tuntun ayé ti fẹ́ dọ́ka ìmọ̀ṣe sọ̀rọ̀ mi o ó ṣé ó jésù wọn ló sọ mí lórúkọ tuntun ọlọ́run mi ò ṣe mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ bí aláìmọ̀ṣe Elédùmarè ọba mo ti rìnrìn rìn bí aláìmọ̀rìn tí n bá sọ̀rọ̀ láwùjọ ènìyàn wá ní kí n gbẹ́nu dákẹ́ náà ṣùgbọ́n ní ìkẹyìn mo yìn ọ́ lógo ó ṣé ó jésù wọ́n ló sọ mí lórúkọ títí. ọlọ́run mi mo dúpẹ́. mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ bí aláìmọ́ṣe mo ti rìnrìn bí aláìmọ́re tí n bá sọ̀rọ̀ láwùjọ ènìyàn wá ní kí n gbẹ́nu dákẹ́ náà ṣùgbọ́n níkẹyìn mo yìn ọ́ lógo. ọba. ó ṣé ó jésù wọ́n ló sọ mí lórúkọ títun mo ti tàwẹ̀tàwẹ̀ ó sú mi. Elédùmarè dà mí o. mo ti rìnrìn ó sú mi. ọlọ́run àwọn ọlọ́run. òrèlé alálùfáà òfòlódé fún mi wálé. òfòlódé lé mi lọ́wọ́. òrèlé wòlíì mo rí kankan tàbọ̀. irọ́ ni wọ́n pa fún mi. òrèlé babaláwo irọ́ ni mo gbà wálé. ṣùgbọ́n níkẹyìn mo yìn ọ́ lógo. ó yìn ọ́ lógo. ó ṣé ó Jésù ló sọ mí lórúkọ titun. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Fresh FM. Hearing the best makes you feel your best.